mo kí ọmọdé mo kí àgbà mo kí wa lọ́kùnrin mo kí wa lóbìnrin lónílé àti lálejò mo ní ẹ káàbọ̀ sórí ètò ètò mi ètò yín ètò wa ètò èmi ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Olúwatóyìn Ọmọ́tadé ṣe láti ṣẹ̀rí ọlọ́fẹ̀mọ́lẹ̀ mi lọ́mọrin wọ ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ mo ń kí gbogbo wa ní àkókò yìí wípé akúndúnkú ọdún akóyèdún ẹ̀mí wa a máa rí ọdún àní pa ọdún jẹ nítorí pé ìran àkàlàmàgbò kan kì í pa ọdún jẹ ẹkú déédéé wòyí ẹ káàbọ̀ ẹ bá mi pèrò sọ́kàn ẹ bá mi pọkàn sérò kérò ṣàtìkúnnú lé jaburata gbogbo wa pátápátá là máa gúnlẹ̀ sí èbúté ayọ̀ èbúté ògo ẹ káàbọ̀. ọmọ ọlọ́run jẹ́ ní tàkàlì jù. Hey, my sweetheart. <laughs> oh, mom. Good evening, my darling. Happy New Year to you once again. You're welcome to this new episode uh, with Olomo Plenty. Um, today, we are going straight to the Nollywood because of a very disturbance. I was so disturbed with the video that I saw. God bless you. God bless you. Thank you. I appreciate it. Thank you. I'm blushing. I'm blushing. I'm blushing. Thank you. Eniola Eniyi Eniyeye, good evening, Okomi. Inshallah, yeah, happy to see you. Now I'm out. Ah, àti eh, fún mi lórí ọ̀fẹ́ láti tún máa jáde wá tó bá tún yá tó bá tún ní ká tún kúrò ní ojú fọ́nrán àtúnkúrò a gbọ́dọ̀ máa tẹ̀lé bí ẹ̀mí bá ṣe ń darí ẹ ṣeun ẹ̀yin èèyàn ní ẹ káàbọ̀ sórí ètò. Dẹ́gbẹ́dẹ́gbẹ́ kò ní wà ní ìgbàgbọ́. wọlé ó dàbẹ́ ni pé wọ́n wà níbi iṣẹ́. ọmọ náà ló dòde ọmọ òun ọmọ ṣògo. ó rẹ̀ ti tó rẹ̀ dọ́ta tẹ́tọ̀ náà bí wọ́n sì júwẹ́ sí ọlọ́mọ plenty ìyá ọlọ́mọ plenty ọmọ náà ọkọ̀ ní ìṣẹ́rí ọmọ kákọ́kọ́ wa lápá ìjọba lápá ìjọba.

bá ní o. ṣẹlẹ̀ ò ṣẹṣẹ ṣẹlẹ̀ ò já ní. àmọ̀kẹ́ ò So now we já ní. àdúrà láti yàgò fún àwọn oníṣẹ́. àmọ̀kẹ́ ò ṣẹṣẹ. bí o ṣẹṣẹ bí o jáde o owó tí o pọ̀ tí o sọ. ṣẹlẹ̀ ò ṣẹṣẹ. yes, Lord. All of our pé àkú dédé wòyí ṣàlàáfíà ni mo bá yín àkú ọdún àkú ìyèdú èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín sàwáwù dédé olúwatóyìn ọmọ tadé ṣe láti ṣẹ̀rẹ̀ ọlọ́fínmúlé èmi lọmọ pápákọ̀kọ̀ àmúrò kejìmí èmi ló ṣòwò ọkọ̀ borí àwọn pàdé ẹni adéyẹwò akẹrẹ mo kí gbogbo àwọn wípé àkú ọdún àkú ìyèdún ẹ̀mí wa yóò làájá ọdún yìí dùn a kò rírú ẹ̀ rí nítorí pé bàbá wa tí ń bẹ ní ọ̀run olóòtú ọmọ àrè ó ti la ọdún náà já èyí ló fa ìdùnnú mi tó ṣubú lọ ayọ̀ ní àṣálẹ́ yìí tí mo fi wá kí wa wípé àkú ọdún àkú yèédún mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin bàbá mi mo dúpẹ́ ẹ̀yin ìyá mi mo dúpẹ́ ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi ṣàwáwù déédé oyún inú àti àṣẹ ìdí pẹ̀lú mo dúpẹ́ lọ́wọ́ yín láti ìgbà tí ẹ ti ń bá mi bọ̀ pàápàá jùlọ tí olúwa tó fún wa ní oore ọ̀fẹ́ tá a tún bọ́ sínú ọdún tuntun èní ni ọjọ́ keje ẹ pé hmm, ọjọ́ tó pé pérépéré ni ọjọ́ agbára ni olúwa ṣeun olúwa ṣeun o torí tí àánú rẹ̀ dúró títí láéláé ẹ bá mi pè àwọn filmmakers àwọn tí wọ́n àwọn eléré orí ìtàgé tí wọ́n máa ń dẹ́rìn pa òṣónú ṣùgbọ́n tó jẹ́ wípé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ sí wọn àwọn ni a fẹ́ sọ̀rọ̀ wọn ní àṣálẹ́ yìí tó bá di láàárín ọ̀sẹ̀ ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní wá ní ìkọ̀ọ̀kan láti wá ṣe kíni láti wá fi ẹ̀ránú wọn hàn mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo yín pátápátá lẹ́ẹ̀kan sí o ẹ̀yin ìyá mi ẹ̀yin admin mi ẹ̀yin lovers mi àtẹ̀yin lovers lovers haters I love all of you to bits ẹ̀yin ò lè rìn kórí ẹ̀ má mì gbogbo wa ni àwà ta ní tàbí ṣùgbọ́n kan ṣùgbọ́n tá a bá wá rí ibi tí kíbi tí mo ti ṣe kíni tí mo ti tẹ̀yìn ní gìgìrísẹ̀ ẹ mà dáríjì mí tẹ mọ̀ pé ewé oríjì ni mo mú wá ẹ mo sì kí gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ̀yin bá mi ẹ̀yin màá mi nílùú Ọ̀wọ̀ mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ nílùú Ọ̀wọ̀ ẹ̀yin bàbá àti màmá torí pé kí ni mo wọlé mo kágò mo kí gbogbo ẹ̀yin àgbààgbà nílùú Ọ̀wọ̀ tẹ́ ẹ jókòó tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú Ọ̀wọ̀ lọ́wọ́ yín mo ní pé Ọ̀wọ̀ á máa jẹ́ fún yín o kí ọ̀wọ̀ yín kó máa jẹ́ fún èmi náà nílé lóko àti lẹ́yìn òde àti gbogbo àwọn alábàárìn mi pátápátá ẹ ṣé ìyá mi ìtùnú ẹ káàbọ̀ sórí ètò bí bá ti rí ní ènìyàn láṣọ mi ẹ ènìyàn láṣọ mi inú mi adùn ara mi àyà gágá ènìyàn láṣọ mi ẹ ṣé ìyá mi mo dúpẹ́ ẹ kú gbogbo ìgbà mi ẹ kú ọmọ ṣe ẹ kú wípé ẹ ń rotọ Ọlọ́run mọ́ mi lára ẹ rò pé gbótòwórò mi ti pọ̀ jù ẹ iṣẹ́ ìjọba ọ̀run yìí àjọṣe náà ni Olúwa jọ gbé wa papọ̀ Olúwa ti fi yín ṣe gàrí tíra fún mi ó fi yín ṣe ẹ̀gbọ́n ó fi yín ṣe ìyá ó fi yín ṣe bàbá ó fi yín ṣe àbúrò ó fi yín ṣe sàwáwù déédéé nínú ilé ayé mi mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lẹ́yìn program tó máa ṣe lé níyì o ó máa dẹ̀dùn mọ́ màmí kan sọ lálẹ́ àná wọ́n ní wọ́n nígbà táwọn táwọn ti farabalẹ̀ báyìí táwọn jókòó táwọn fẹ́ máa gbádùn program yẹn ni mo ní ire ore kàǹkà ẹ máa bínú ẹ mọ̀ tí bẹ́ẹ̀bí bá ṣe darí la ṣe ń ṣe níbí a lè gbé nǹkan míì jáde ṣùgbọ́n kó má jẹ́ bẹ́ẹ̀ tán bá dẹ̀ sọ fún mi pé mo gbọ́dọ̀ dúró mo gbọ́dọ̀ dúró náà ni wọ́n sọ pé you leave the stage when the standing ovation is very very high that is when you keep your respect and dignity ẹ má bínú pé mo sọ òyìnbó kéékèèké ẹ bá tí ò bá da ẹ bá mi fi ẹ bá mi ẹ bá mi rò pọ̀ hmm, ẹ bá mi rò pọ̀ ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ tẹ́ fi mí ṣe ọmọ tẹ́ dà mí pọ̀ mọ́ ọmọ tọ́ mo est fún àwọn àkíyèsí mo dúpẹ́ fún à ah, tẹ fún mi eh, <laughs> ẹ o eh, les supports je vous remercie tout le côté, le côté francophone je vous salue je dis bonne année à toutes et à tous ah, bonne année, heureuse année à toutes et à tous. Je vous remercie euh, pour tout votre euh, aide, votre amour que vous m'avez apporté durant l'année passée. Et je suis sûre que cette année, l'amour va grandir. Que l'Éternel vous bénisse tous. Merci beaucoup pour tout ce que vous avez fait pour moi, d'être là autant que mère, père, tantine, euh, oncle, euh, les enfants. Je vous remercie. Je vous remercie et remercie que l'Éternel vous bénisse à toutes et à tous au nom de Jésus-Christ. Amen. Gbogbo ẹ̀yin plenty plenteous mi náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ à ń ṣe ẹ má pẹ́ ìrọwọ́ mi ọdún ní káàkiri káàkiri káàkiri tá a bá dé àdúgbò yín ní ọdún yìí ẹ má ọdún ò tí ì parí ọdún tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ó máa dé ọ̀dọ̀ tiyín náà mo ń mú àwọn èèyàn ní oríkèéríkèé ríkèéríkèé bá ṣe máa ń ṣe ní ọdọọdún nítorí pé ó kéré ni ò jẹ́ kí n fún ẹ àwọn ni ọlọ́mọ plenty foundation is going stronger by day by minute and I give glory to Jehovah Almighty and I say thank you to each and every one that have given something you fed a child you children adults ẹlẹ́dàá gbogbo wọn a máa dúpẹ́ lọ́wọ́ yín carry you go where you don't know that is why i came back <laughs> ṣe mọ̀ pé a pọ̀ lórí kinní yìí a gbọ́dọ̀ máa gbọ́dọ̀ máa nu mọ́ra wọn náà ni ẹ ṣé ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ọba elédùnmarè a máa bá mi ran gbogbo yín lọ́wọ́ ohun tí a mú wá ní àṣálẹ́ yìí <laughs> thank you ohun tí a mú wá láṣálẹ́ yìí wọ́n ní níbi tẹ́lẹ́kún bá ti ń sunkún ibẹ̀ ni aláyọ̀ ti máa ń yọ ayọ̀ tiẹ̀ ọlọ́run ọba elédùnmarè kò mà ní jẹ́ ká máa rí ogun ẹkún àní rógun òṣè àní káwọ́ rógun ìkáwọ́ mórí fẹsẹ̀ jọlẹ̀ àní rí ogun ìpayín kèké ọ̀rọ̀ ló kó mo kó mo rò wá o nígbà tí mo gbọ́ tí mo rí ohun tí àwọn Eh, tí wọ́n ń ṣe fíìmù tí wọ́n ń dojúkọ ah, ó mà léke ń ka ìgara ní mani ìgara chicken ìgara gbogbo ẹ̀ ọlọ́run ọba elédùnmarè o á tò ó ní ẹsẹsẹ kó tó di wípé a máa bọ́ sí orí ọ̀rọ̀ gidi tí tí ó mú mi jáde síta. Si nítorí pé èmi jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé mi máa ń fẹ́ kí ìnira kó wà ní ara ènìyàn lábẹ́ bó ti wù kí ìnira náà kó kéré mọ́ Ọlọ́run ní fi wá sínú ìnira pàápàá jùlọ ẹni tó bá ṣiṣẹ́ ó yẹ kó jèrè a wípé àágùn kò gbọ́dọ̀ gbẹ mọ́ ẹni tó bá ṣe iṣẹ́ lára kó tó di pé ẹ̀san owó òun fún oní òṣìṣẹ́ hmm, òun náà ṣe kọ sínú ìwé mímọ́ wípé má ṣe mú ohunkóhun tí ò bá ń ṣe tiẹ̀ mọ́ ti ẹnikẹ́ni tó bá dẹ̀ ṣiṣẹ́ fún ẹ fún òṣìṣẹ́ ní owó àágùn ẹ̀ tó bá jẹ àágùn aláàgùn mọ́ tiẹ̀ ìdààmú làásìgbò ni. mo wá fẹ́ bẹ̀ yín ẹ̀yin bàbá mi mo fẹ́ bẹ̀ yín ẹ̀yin ìyá mi nínú eré orí ìtàgé ọmọ obìnrin kan Abísọ́lá Abísọ́lá kí ló tiẹ̀ ń jẹ́ náà Abisola Adeoye, àbí something ló ń jẹ́ gbogbo wa la rí fídíò yẹn gbogbo wa la rí fídíò yẹn tí ó jáde tí ọmọbìnrin yìí tí ó sunkún tó ń sunkún market àbá tòun jẹ́ wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé lára àwọn mo ti bá sọ̀rọ̀ wọ́n jẹ́ kí n at least mo ti bá èèyàn méjì nínú wọn sọ̀rọ̀ ní alẹ́ àná méjì nínú wọn ni mo. No ni mo bá sọ̀rọ̀ directly nǹkan tó ń sọ fún mi ní nǹkan tí mò ń kà ní ẹ̀gbẹ́ wọn ní majority of our film producers have problem with marketers èyí tẹ́ ń bá wọn tà á wọ́n tún wá ní èyí tẹ́ ń bá wọn tajà yìí pé ìbásùn lẹ fi ń bayé ọ̀pọ̀ nínú wọn jẹ́ pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kínni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé yìí a mọ̀ wípé béèyàn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òwò kan hmm, ẹ ní kí ó ṣe kíni kó wá sanwó olè ṣùgbọ́n ẹ̀yin ti gbàgbé wípé hmm, ohun tí ẹ bá ṣe fún ẹnìkan lénìí lábẹ́ bó ti wù kó rí ọmọ tiyín náà á mà jèrè ẹ kí ló ṣẹlẹ̀ ń bí. Okay. Sorry. Okay. When you kẹ́ send the two hundred to pin your comments. when you kẹ́ send the two hundred stars to pin your comments. Ẹ John, Bobo star tí mo ti Me Rico ti gbà. Mi rí kó yọ ń bì máa mi. Máa mi ẹ bá mi yanjú o. Mi mọ bó ṣe bó ṣe ń o. Wọ́n send wọ́n tún wọ́n ṣẹ̀ tún fún mi níyẹn sì mo ṣẹ̀ di tíyẹn tún pop up ni wọ́n ní send two hundred stars to pin your comment here ẹ ṣé o bẹ́ẹ̀ bá send two hundred stars wọ́n ní kí pin the comment yín ẹ ṣé gbogbo èyí tí ẹ ti ra star fún mi ṣùgbọ́n mi ò mọ bí wọ́n ṣe bó ṣe máa hàn bí màá mi gbogbo èyí tẹ́ ra star E wọ́n ṣàlàyé bó ṣe ṣe àkókò tù ní mí. back to what we are we've been saying wọ́n ni ẹ̀yin mákẹ́tà wọ́n ni dídò yìí ni dídó yìí lẹ fi ba yí àwọn ọmọ wọ̀nyí jẹ́ ìkà ò dẹ̀ gbọ́dọ̀ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìkà ò lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìkà ò dẹ̀ nífẹ̀ẹ́ kí wọ́n ṣe irú ẹ̀ fún òun àwọn tí méjì tí mo bá sọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn àwọn méjèèjì tí mo bá sọ̀rọ̀ yìí ọkùnrin ni wọ́n kàn kì í ṣe obìnrin o ṣùgbọ́n tó bá máa di láàárín ọ̀sẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pè wọlé ní ìkan méjì láti máa ṣàlàyé ohun tí ojú wọn rí mo lè mú ohun wọn ó da ìyá mi ẹ ṣe mà mo lè mú ohun wọn kí n yí padà mi ò ní gbé wọn wá sí orí kìíní ṣùgbọ́n orí ẹ̀rọ lẹ ti máa bá wọn sọ̀rọ̀ àwa bá ṣe máa yí ohun wọn padà ìka ní irú nǹkan ṣe yìí nígbà tí ọmọ bá sọ pé nǹkan tí ohun òun lọ́kàn òun láti máa ṣe nìyí tí olúwa ọlọ́run ọba elédùnmarè tó dẹ̀ ràn án lọ́wọ́ tó lọ sí ilé ẹ̀kọ́ fún tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àmọ́ pé kò síbi tí wọ́n ti ń ṣe o títí dèlú òyìnbó yìí náà wọ́n ń ṣe ọ̀pọ̀ ni wọ́n ti fi dídó náà ti fi ba kàríyà ẹ̀ jẹ́ ọ̀pọ̀ ni wọ́n ti fi àgàbàgebè ni wọ́n ti fi sọ di ẹdun arinlẹ̀ ẹ wo gbogbo àwọn yìí ọ̀ṣọ́rọ́ ọmọ kéékèèké tí wọ́n ń lò tá máa ń fi wọ́n rẹ́rìn-ín nígbà yẹn ẹ wo àwọn ọmọ tó wà ní different strokes tá à ń pè ní arrow tó ní problem of height yẹn ó ti di ó mà ṣe o ṣé ìyàtú gbọ́dọ̀ jẹ wá níta kí ìyàtú máa jẹ wá nílé <coughs> I don't like it <coughs> when you cheat somebody out of that person's sweat tẹ́ bá jàyàn ní olè àágùn ẹjà wọn ló lè ara nígbà míì wọ́n á lọ location wọ́n á lọ síbi tán ti máa tán ti máa ká eré orí ìtàgé wọ́n á lọ́jọ́ méjì wọ́n á lọ́jọ́ mẹ́ta wọ́n á fi ilé àti ọ̀nà fi ọmọ wọn sílẹ̀ ọrọ̀ ajé ni gbogbo wọn bá káàkiri ọrọ̀ ajé náà ni gbogbo wa ń bá káàkiri ṣùgbọ́n ó ṣe wá jẹ́ pé ohun tẹ́yìn ò lè gbà ẹ ṣe kí ni ẹ fi ń lọ ọmọ lọ́mọ ìkànnìyàn ẹ mú wọn ẹ kó bá sùn fún wọn lóríṣiríṣi ohun tójú wọn rí kò ṣeé délé ròyìn àwọn obìnrin ò tí ì sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọkùnrin tí wọ́n ti sọ̀rọ̀ ìwà tẹ̀ wù ò dáa Hmm. Hmm. mi ò ní fẹ́ dárúkọ àwọn tí wọ́n ti fún mi wípé ìbásùn lẹ fi ń ba ayé àwọn ọmọ yìí jẹ́ èmi ò ní hùwà um, ọ̀rẹ́ mi dà mí èmi náà fẹ́ dá ọ̀dàlẹ̀ di méjì ni àbọ̀dàlẹ̀ di púpọ̀ wọ́n dárúkọ ẹ̀yin marketers fún mi tó jẹ́ pé ìbásùn lẹ fi ń ba yé àwọn ọmọ wọ̀nyí jẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ tún ṣe mákẹ́tà náà tẹ́ bá fẹ́ pè wọ́n sínú eré ẹ ti fi dídó yọ ìfun wọn òun ló ṣe jẹ́ wípé wọn ò ní tìjú ló ṣe jẹ́ wípé kò sí fọ́tò wọn tí wọn lè gbé jáde ẹ ti fi ìbásùn ẹ ti fi balẹ̀ ayé wọn jẹ́ ẹ ti fi kó ẹ̀mí burúkú sí wọn ní àgọ́ ara kódà ẹnì nínú nínú àwọn ọmọkùnrin wọ̀nyí tí mo bá sọ̀rọ̀ ni pé they will promise our ladies heaven and earth at the end is scam they will have sex with them and still owe them money ṣó dáa bẹ́ẹ̀ Mobọ́lájí Dáúdù ẹ kalẹ́ ẹ káàbọ̀ sórí ètò nígbà tẹ́ bá kó ìbásùn fún wọn tán ẹ tún jẹ wọ́n ní gbèsè ẹ jà wọ́n lólè ara ẹ tún jà wọ́n lólè ojúkorojú ẹ̀mí burúkú yìí ló di spirit of dog sí wọn lára tí wọ́n ṣe ní ojú tì tí kò sí bí wọ́n ṣe lè ṣe ara sílẹ̀ ẹ̀rí tí wọ́n ń pààrọ̀ ilé ọkọ tí wọ́n ń pààrọ̀ ilé ọkọ kì í ṣe pé bóyá ọkọ kọ ẹlòmíì sílẹ̀ ṣùgbọ́n nítorí pé ó ṣàfẹ́ máa ṣiṣẹ́ yìí ẹ̀dẹ̀ máa sọ kò lè déédéé sọ pé òun fẹ́ bímọ. ọ̀rọ̀ wọn dàbí ẹni tó fẹ́ ṣiṣẹ́ ní báǹkì ni ẹni tó fẹ́ ṣiṣẹ́ ní báǹkì wọ́n á ti sọ fún pé iye báyìí ló gbọ́dọ̀ máa mú wálé lọ́dún ní oṣù àbí ní ọdún ó dẹ̀ níye ọdún tó gbọ́dọ̀ fi ṣiṣẹ́ pẹ̀lú wọn ní báǹkì tó lè sọ pé òun fẹ́ lóyún rárá I know that much torí kí ni mo ní wọn lóríṣiríṣi nínú ẹbí ó mà ṣe o I have bankers yes lady bankers tó jẹ́ pé lórí dídó dídó yìí lórí kẹ́ má fún wọn ní freedom fún ilé ayé wọn fún ara wọn kó jẹ́ pé ilẹ̀ máa máa dictate ara àgọ́ ara wọn fún wọn ó ń dá ìdààmú sínú ilé ayé wọn tọ́ọ̀ bá dẹ̀ ti lè tọ́ bá ti lè mísì okó ọjọ́ kan ṣo báyìí ẹ máa da wàhálà sí wọn lágbádá ní kí ló dé ilé ayé ò le tó yìí ẹ rò pé yìí ń jẹ́ ìgbádùn ẹ fi ara àwọn ọmọ ẹ fi ń tẹ ifá àwọn tó bá mi sọ̀rọ̀ wọ̀nyí ọkùnrin ni wọn o kò tí ì sí obìnrin kankan nínú gbogbo wọn ọmọbìnrin Abíọ́lá tó sọ̀rọ̀ tó jáde tó ṣe fídíò jáde yìí ó ń sunkún yọ̀bọ̀ ó ní wọ Mr Marketer ó ní òun jẹ gbèsè iṣẹ́ yẹn ni ee ọmọ ee lady mi o happy new year to you my sweetheart beg you Belgium God bless you bless your family for me I'm enjoying what I'm seeing on the on the on the on the on the on the screen uh, about your you know God bless each and every one of you. God bless each and every one of us. I'm so so happy for for everything. God bless you. Bless my children in Jesus name. Amen. dídó lẹ fi balẹ̀ ayé wọn jẹ́ dídó dídó dídó ni wọn tán wọ́n á tún ṣiṣẹ́ tán ẹ̀ tún gbà á ẹ̀ gbowó ẹ̀ tà á dànù nígbà tẹ́ bá tà á ẹ̀ gba owó ẹ̀ wá máa ní kó máa wá lélẹ̀ kó máa wá lọ́la tó bá tún wá láti wá gba owó iṣẹ́ tó ṣe ó gbọ́dọ̀ gbẹ́yìn lélẹ̀ ah! kò dáa ẹ rántí wípé ọjọ́ ọjọ́ kan ọdẹ á lọ sóko ó lè má padà wálé. kódà from next week middle of next week mo fún wọn ní form one month ìbá àtẹ̀yẹ pé two months two months ni mo fún wọn kó ní kálukú máa wá sọ ẹ̀dùn ọkọ̀ ẹ̀ gbogbo orúkọ tí wọ́n ti fẹ́ mi lẹ́yìn marketers olóko dógidógi I don't need to mention you here ṣùgbọ́n kó máa rókì lọ́kàn yín tí bá dárúkọ yìí kò sí wọn tẹ́lẹ̀ fi mí ṣe o program mi ó wà registered iṣẹ́ tí mò ń ṣe ó wà registered Nigerian authority they know about my platform Facebook has my international passport they have my uh, eh, uh, eh, naturalized my my my my um, Belgian passport oyin ayọ̀ dádì mi ẹ káàbọ̀ sà bá ọkọ mi lẹ́gbàá báyìí sí <laughs> God bless you, sir. Ẹ ṣé, sir. Eh, kì í ṣe pé bóyá ohun èmi náà láti gbé wá sórí kínní ṣùgbọ́n gẹ́gẹ́ bí abiyamọ. Gẹ́gẹ́ bí abiyamọ, wọ́n ní eh ikú tó ń pojú gbẹ ni òwe ló ń pa fún ni. <laughs> Nǹkan tójú àwọn ọmọ yìí rí, àwa náà la máa ma ara iṣẹ́ ìránṣẹ́ náà ni, bàbá mi. Ara iṣẹ́ ìránṣẹ́ náà ni a gbọ́dọ̀ máa bá wọn sọ ká máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn wípé nǹkan tí wọ́n ń hù níwà yìí kò dáa nǹkan tí wọ́n ń hù níwà yìí kò dáa ìṣìnkan burúkú tí ẹ̀dẹ̀ ń ṣe yìí ẹ kì í ṣe sí àwọn ọkùnrin wọn bí gùdù mọ́ fádà yín bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ọmọbìnrin àwọn new breed wọ̀nyí gbogbo wọn lẹ ti fojú wọn wí àmọ́ páwọn àgbàlagbà àná náà ẹ ti wọn fojú ara wọn wí náà ṣùgbọ́n kò tó peter àwọn ọmọ wa lè ah, màmí mama rainbow wọ́n sọ lọ́jọ́ kan wọ́n láwọn òun lè gbé script fáwọn ọmọ torí pé àwọn ò ṣe tattoo sọ́yàn Nigerian actresses you are going far far far too far ìyẹn kọ́ la bá wá lé nìí ìwà tí àwọn marketers ń hù òun la bá wa ẹ̀yin marketers ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run hmm. From what I'm told, let me read one another comment here. Thank you, Balcomi. It is only our celebrities that enjoys good pay from marketers bó ṣe kà fún mi ni mo ṣe ń kọ jáde marketers don't dare own someone like Ọdúnládé Adékọ́lá Adébáyọ̀ Salami Fẹ́mi um, Adébáyọ̀ Jídé Kòsọ́kọ́ Madam Ṣajẹ and so on and so forth but they will owe upcoming producers because they believe that there is nothing upcoming producers can do to them. Why are you putting these producers in a cage. You don't want them to survive. You don't want them to to to to to to to, to belong. Ẹ gba iṣẹ́ lọ́wọ́ wọn, ẹ tà á, ẹ mówó ẹ tún máa purọ́ fún wọn pé ẹ tí ì tà á. Ẹ dẹ̀ ti rere ti yín. Mo béèrè, gbogbo ẹ̀ ni mo béèrè lọ́wọ́ wọn. Let me give you some of their names and those that you should tell to make amendments or to correct the evil ones amongst them all. I have all the names. But, mm, ẹ má jẹ́ kí a ti gbé ìyẹn jáde. Ẹnu lati láti ń gbọ́ pọ̀n. Ẹnu nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní mú wọn wọlé ní kọ̀ọ̀kan oníkálùkù a máa ṣàlàyé wọn ojú rí ṣe mọ̀ pé tọ́jẹ́ bá pe tó bá pa tó bá ròṣẹ́ tó bá ròyà tó bá pẹran délé kò ní fẹ́ nìkankan jẹ ṣe rí ti àwọn akọrin tàwọn akọrin sànṣẹ́ owó tí àwọn tí àwọn tó ń ṣe fíìmù tí wọ́n rí gbà kò tó ìdá kan ti àwọn akọrin I know about it. mo béèrè I've been lectured. ẹ máa gbọ́ o nǹkan tí ó ń gbé fíìmù jáde nìyí o story writing script writing screen play bọ́n ṣe ń tò nìyẹn o then casting, location, shooting of the film, editing of the film, censoring the film, then marketer will release it. But tí gbogbo owó wọ̀nyí o, kò kan marketer rárá o. Ẹni tó ni fíìmù ló máa fọrùn kó gbogbo ẹ̀ pátápátá. producer ló ni gbogbo ẹ̀ ló ní ló ní gbogbo eh, story. Mm. Eh, producer ló ni gbogbo nǹkan tí mo kà sílẹ̀ lẹ́ẹ̀kan yẹn o story writing script writing story yàtọ̀ sí pé kọ́ṣẹ́ sọ́dí wọ́n bá kọ story wọ́n ṣe wá sọ di script wọ́n ṣe wá screenplay ẹ̀ wọ́n ṣe wá cast ẹ̀ wọ́n ṣe wá shoot ẹ̀ di film ẹ ṣàánú ajé. now torí mo béèrè mo wá ní èló ni good film how, how much does it take you know to make a good film between one one one one point two to two million and it depends on the cast the actors they are going to use minimum pátápátá one million gbogbo yẹ kò dẹ̀ kan mákẹ́tà o ẹ̀yin mákẹ́tà ẹ̀ kàn gbádùn bí èèrà ṣúgà kò dáa kò dáa ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ìwà ìkà kò pé ara mi yé máa dán wò ìwà ìkà kò pé ara mi rárá kò dáa. Mm some films are shot for 1.5 to 2 million. Nǹkan tí wọ́n discuss pẹ̀lú mi ni mò ń gbé jáde. Now, then uh, my question was, Muni, ah, Ogao, and you make how much at the end of this thing? Then the reply was this before the evil, wicked marketers comes in. If someone shoots a film for one million, the producer can gain up to one million. Toba shoot, shoot a film with one million. Producer can make up to one million. Should money tí market ti one ẹ̀ one million upward ni o but now if one falls into the hand of wicked marketer it's a hell. Those some marketers are still doing fine, they are still doing well, they have the fear of God Almighty in their heart. But before then. After that, what happened? You put them in debt. You take their their their their film. You you sell everything out. Uh, you collect the money, and then many of them now they are buying stations. For example, if we yìí you see ò kí ra mi mo rà directly ni so látòrí YouTube ni mo ti ń lo gbogbo bọ́n gbé fíìmù jáde lé ní màá rí màá rí lórí kíní one hour tó bá ti post ẹ̀ bá ó pẹ́ jù ìgbà ìmí gan mo ń rí fifteen minutes so kò sí fíìmù kankan tó wà Nàìjíríà mi ti mo ti like àwọn Igbo film because àwọn yẹn máa ń náwó wọn dẹ̀ kì í ṣe bí àwọn ọmọ Yorùbá yìí ṣe é ṣe mi sọ pé kò sí láàrin wọn náà bó ti àwa kóòtù òjire yìí It's very bad. It's very, very bad. What you are doing to these people is very, very bad. Um, let me play the video so that you can listen. <laughs> ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo bí tẹsí gbọ́ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo ní jẹ help yín ni o kí ni mi mọ ó ti dé bí báyìí I just have to come out that's two thousand and eighteen mo mo bá ìyá àbíjọ máa yé lè mo bá wọn package movie kan gbogbo àwọn tó bá mọ̀ wọn family friend mi ni wọ́n jẹ́ so èmi náà dẹ̀ fẹ́ ṣe movie kan gbà yẹn ọ̀yẹ̀kú bàtà ti ṣe movie yẹn lásìkò bàtà ń ya ọ̀yẹ̀kú yẹn akọ tv tv yẹn wọ́n ti bí àbí two fifty thousand gọ́vnọ̀ tàǹbà nísìnyí Owólabí Àjàsà wọ́n lè testify sí i wọ́n á ṣàwọ̀wọ́ lọ́wọ́ àwọn ẹsẹ̀ lẹ́sẹ̀ ta ló fi ra tv yẹn padà. ìyá méjì mara yìí lè gbà yẹn ìgbà tó fẹ́ ṣe mú fìyàn jẹ́ kó yé mi pé àwọn yá owó yẹn ni mo dẹ̀ ní kọ́ máa pé kò sí wàhálà pé wọn máa rí owó wọn padà aṣáṣe múvi yẹn gain lápẹtáìtì ayọ̀láyà afẹ́fẹ́ adébáyé oríṣiríṣi àwọn èèyàn ló wá bẹ ọ̀yẹ̀kúyẹ náà mo ṣe àti mo ṣe láti two thousand and eighteen mo ta múvi yẹn fún mákẹ́tà mi ò rówó ìyá yẹn bẹ̀rẹ̀ sí fà mí mo ṣáà lépa mo lọ yá owó mo sanwó ìyá yẹn padà mo sanwó ìyá yẹn padà pẹ̀lú interest wọ́n ń tẹ mákàtà yẹn jọ ẹ fún mi lọ́wọ́ ìyá yìí padà ọ̀gbágò jìnnà wọn ni mákàtà yẹn ní problem bí wọ́n sí nàìjíríà mọ́ gbogbo bí mo ṣe ń tọ́ ẹ̀ láti get wọn wọn wà máa ju ibò mi ọ̀rẹ́ owó mi ìrànwọ́ lọ́wọ́ ọmọ jébù mi bá ọmọ ẹ̀sọ́ owó ẹ̀ padà up to date lẹ́tà mo ti padà wá sí industry yìí sí nǹkan tó ń dùn mí ní wíwé owó yẹn tó bá dẹ́ kó wà lọ́wọ́ mi yẹn kì í ti ṣe mú fi mi àwọn tó bá mi ní indọ́sítì ọ̀rọ̀ tí ó tó mi tó ń jù mí lọ ó ń produce dada àmọ́ bá ti kápítà mi tó ti wà ń ta owó ìyá àbíjọba ayẹlẹ náà wò yá mi tí mo fi dágbádá fún wọn ẹni ẹ ṣe ń sinmi owó padà mákàtà yìí dẹ release movie everyday wọn dẹ sọwọ́ mi padà mo dáwọ́ mi padà fún mi mo dẹ̀ ń bá sọ ó ní kí n lọ ṣe kọ́ tí mo fẹ́ ṣe mo ní gbogbo everyday is lọ́wọ́ nínú owó one million ni at supposed to offer me fifty thousand nínú ẹ̀ fifty thousand tó fún mi wọ́n san owó yẹn ní last year ó kù nine fifty one million ní gbogbo owó yẹn nínú year yìí wọ́n san fifty thousand nígbà tí mo bẹ̀rẹ̀ sí pé wọ́n tí mo bẹ̀rẹ̀ so many things sọ̀rọ̀ Oh, my bú mi lórí ẹ̀ ìgbà tí mi ò rí kókó tí ìyá píjọba ayẹyẹ ń sin mi lọ́wọ́ yẹn mo ṣáà tún dá ọgbọ́ mo dá ọgbọ́ mo lọ change title movie yẹn bí a máa tiẹ̀ lè rówó wọn mo lọ fi sí yorùbá òdíṣẹ́ yẹn ò lọ fifty thousand ni mo rí lórí fifty thousand mo rí lórí ẹ̀ gan mo ti sọ title ṣe mo ṣe so many things bíi pé mo tún rán lọ sí mi mo bá mákẹ́tà yìí sọ̀rọ̀ kó fún mi lọ́wọ́ wọ́n fún mi lọ́wọ́ mi wọ́n dẹ̀ release iṣẹ́ lójoojúmọ́ wọ́n dẹ̀ kówó fáwọn èèyàn ọkọ fẹ́ jọ bí ọlọ ẹmọ nàìjíríà bá mi bẹ integrity Bùsáyọ̀ Odù lórúkọ ẹjọ́ ẹni kan fún mi lọ́wọ́ mi ẹjọ́ ẹni kan fún mi lọ́wọ́ mi tó bá jẹ́ pé ìran mi ti ẹjẹ irú ẹ lọ́wọ́ kó ṣàánú mi kó ṣàánú àwọn ọmọ mi ẹ báwo lọ ṣe fẹ́ kí ṣe ní ìfúnmà téèyàn bá gbà lórí owó yẹn tó bù sá fọtò náà sọ fún yẹn ẹwọn nàìjíríà ẹjọ́ torí ọlọ ẹjọ́ bá mi bẹ ẹ bá mi bẹ kó sanwó mi ẹjọ́ kó má kó yàtẹ All I want is my money, please. For those of you tí I understand nǹkan tí mò ń sọ ìjọ ìwé tó máa interpret ẹ̀ fún mo ṣe lè sọ tẹ̀ fi lè understand mi lélẹ̀. Ẹ mọ̀ Nàìjíríà ẹ ṣàánú bí òun. Ẹ ṣàánú bí bàbá mi bẹ̀rù sáyẹ̀ odò integrity films kan sanwó mi láti two thousand and eighteen. Nínú owó yẹn má gbàgbé afọ́tí bíi òmùlẹ́lẹ́rìí. Ìwúlẹ̀ ajá sá. Àwọn náà want to pákéjì ṣàyẹ̀ gbà yẹn. Àjọsánwó TV yẹn ni. Gbogbo tí mò ń bí wọ̀nyí kò kò sí rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà ìyá àbíjọba ayé ni wọ́n ṣì wà láyé wọn tí kù mo sanwó yẹn fún wọn with interest ní ẹjọ́ bá mi bẹ̀ wọ́n torí mi fẹ́ korúkọ mi bàjẹ́ mo sanwó yẹn yẹn padà kí má yẹn sanwó mi náà kébí náà lè ṣiṣẹ́ kó sẹ́ni bọ́dí tó kówó fún mi mi tó fún mi lówó ó sùn ní ẹ̀jẹ̀ bá mi bẹ̀ integrity fees kó jọ kó sanwó mi mi nǹkan wọ́n ti ní twenty twenty thousand ọ̀fẹ́ máa san fifty máa gbà bẹ̀ tó ṣàmà fi pé ẹjọ́ ẹjọ́ mo bẹ́ẹ̀ ni ọ̀hún ẹ̀ ṣe nǹkan tí mo rí nìyẹn tí mo fi jáde láti get involved into this Nollywood shit it's been going on and it's, been, it's one too much tó bá ṣe tó bá ti ṣe arrangement kó fẹ́ máa sanwó díẹ̀díẹ̀ ibi tó ti ń kó bára wọn nìyẹn ah of course i think i think pé wọ́n máa sign whatever whatever kó tó di pé. One release a film fún wọn. I don't know how they do it, but I will still ask more questions. And um, some of them will be coming to this program as from next, as from this coming week to come and testify to what they are going through in the hands of marketers. Nígbà tí èèyàn ṣiṣẹ́ one million tó gbé ọjà one million fún ẹ tó wá ń san ní fifty thousand twenty thousand hundred thousand báwo náà ṣe fẹ́ kílé ayé ọmọ yìí kó rí báwo náà ṣe fẹ́ kí iṣẹ́ òkó fifty thousand out of one million ṣe rí i pé ìkà lọmọ ènìyàn nǹkan tèmi ò fẹ́ leléyìí òṣàbò bá lè gbè mí ṣe mí bọ ẹ bá ọkọ mi báyìí sí ẹ lẹ́sà <laughs> ẹ ríyàwó yín ẹ gèlè gẹ́gẹ́ lórí àjígbọ́tọ̀kọ. <laughs> happy weekend to you sir god bless you àlàáfíà ni sir. <laughs> i hate this i hate some one thing in this life pé kí n máa báyọ̀ àgíù lórí owó bóyá nǹkan tó pa mí láyé àkọ́kọ́ nìyẹn hmm? mi ò láìkẹ́ o le cheat mi pẹ̀lú any in fact gan bá wọlé tí bá bá ọkọ mi pẹ̀lú yàn lórí bẹ́ẹ̀dì mo lè bọ́ sí kíṣì máa lọ ṣe oúnjẹ fún ẹ ṣùgbọ́n tó bá tó bá bá mi ágìl lórí ọ̀rọ̀ owó a máa dọ̀tá ni. mi ò ní pààrọ̀ mi ò ní tẹwọ́ mọ́ owó ẹ in fact gan tó bá jí mi lówó tí mo mọ̀ pé wọ́n ló jí máa ń yọ̀ǹda ẹ̀ sílẹ̀ nítorí mi máa ń fẹ́ argument lórí ọ̀rọ̀ owó. ẹ̀rí gèlè ọdún mi ẹ̀rí múra mi ṣé múra mi ò mọ̀ kò mọ́ bẹ̀ wọ́n kò bẹ́gùsí wọn lórí ọbẹ̀ ewédú ọ̀yọ́ àti àtẹ àtẹ àti láfún bless you my darling nínú one million tó fọmọ ọlọ́mọ ní fifty thousand ẹ arrangement ẹ wá fún ní ten thousand ọjọ́ ten thousand ọjọ́ twenty thousand not every week yo every month how do you want her to survive? Hey, ọkọ mi ní mo wà jù ó mo wà pa mo wà pímpímpímpím mo wà lójú ọpọ́n. <laughs> It's very bad. It's an act of wickedness. And I call it act of witchcraft torí nígbà tí ẹ bá gba gbogbo nǹkan tí ọmọ ọlọ́mọ ní tẹ́ ẹ sọ sí kólóbó how do you want her to move forward in life in her career how do you expect her to take care of her children to take care of herself to get involved in another movie nígbà tẹ́ ẹ ti mú capital ó lóun yá owó ṣiṣẹ́ kan ni kápí ó tún lọ sanwó fẹ́ni yẹn ó tún gba ó tún san interest lé lórí ṣẹ́rí gbogbo ohun tó ń dọ́kọ́ ni wúrà ọpẹ́lọpẹ́ fíltà tẹ bá rí ẹlòmíì owó gúgúrú àtẹ̀pà á fún ẹ̀yà mi ẹni tó jẹ̀yàn ní one million tó fún ní fifty thousand naira ẹjọ ẹ bá mi sọ ṣé apààyàn lẹ́ni yẹn ni. Yeni ẹ jẹ́ kí n ka nǹkan tó wọ́n dẹ̀ kí n má kí n má lo glasses mọ́ i maintain ojú yìí náà ni there is a particular upcoming that has same encounter with integrity or whatever the marketers is called she said that he ruined her career by putting her into debt i want and each and every one of you should be coming out. I'm leaving this um moment for you guys to come and vent out. Gbogbo àgbáyé ló máa rí, gbogbo àgbáyé ló máa gbọ́. Tẹ́ bá panupọ̀, wọ́n ní tí gbó bá parapọ̀ á Integrity marketa olori buruku. Integrity tó ní ti ò ní integrity kankan. Come on. Are you not a human being? Don't you have flesh and blood? This is a young woman. She has children. How do you want her to take care of her children? How do you want her career to move forward? Nígbà tẹ́ ẹ̀ fún ní ten thousand twenty thousand nínú one million owó tí o bá dé téèyàn bá kó fún yàn kìsì tó bá bẹ̀rẹ̀ sí ní da díẹ̀ díẹ̀ fún yàn olórí burúkú ìkàlẹ̀ nìyẹn. Màdàmú bó bá dẹ̀ pọ́kùnrin dẹ̀ ní ẹ lè mú jẹ gbé o tẹ́ bá jòun gbé ẹ lè jòun gbé ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí tẹ́ bá lọ wá owó ọmọ yìí tó kù kẹ́ kó fún ní kìṣì kó lè rí nǹkan fi rí ṣiṣe ẹ̀yin gan fún ara yín ilé ògbà ọ̀nà ògbà ló ń ṣe wé ara àgbà o I don't know her I've never talked to her in person she's not one of the people àwọn Nollywoodians tí mò ń bá sọ̀rọ̀ but bí mo ṣe rí ọkàn mi gbọgbẹ́ àwọn tí mo bá sọ̀rọ̀ lálẹ́ àná ọkùnrin làwọn méjèèjì tí mo sọ pé mo fẹ́ ṣe program báyìí inú wọn dùn bàjẹ́ bàjẹ́ ni pé finally àwọn ọ̀rẹ́ nìkan tó máa tó máa speak out fáwọn wọ́n dẹ̀ ń report kínní fún ẹ̀yin ẹ̀yin committee of tampan àbí whatever whatever your committee is called Can't you do something and help these new breeds in your midst? But eh, lè ràn wọ́n lọ́wọ́ nítorí pé ẹ ti rí wípé kí ni o, àwọn náà fẹ́ gòkè àgbà. Ṣé mọ̀ pé tí àwọn kan ò bá ran ẹ̀yin náà lọ́wọ́ tó bá sọ ẹ̀yin náà do onígbèsè bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ̀yin náà lè dé pòsíṣọ̀ tẹ wà lẹ́ni yìí Come on. Come on, please. Ẹ yé deka ye fi fìyà jẹra wa ní Nàìjíríà ìyà tá a fi ń jẹra wa ní nàìjíríà òun ló ń lọ lọ́ọ̀kan yẹn tí ọdún bá dé ta ẹlẹ́ǹtajà ọdún ráìsì ten naira ẹ sọ di fifty naira tó bá sọ pé kí ni ẹni dọ́là tiwọn. Hey! tó bá tún débi tó tún ti máa ra ráìsì ẹ tún ti rẹ ike tó fi ẹ ti rẹ ẹ ti gbá gbá gbá gbá gbá ìyá ti ru sókè àbí kẹ́ lọ da wáàsì kándù sí wọn bá bù báyìí gòròrò ní ìyá nígbà tó wọn bá gbé rẹsì délé ìyá bẹ̀rẹ̀ sí ní fún ní fọrùn wọn ló ti jówó kó láì mọ̀ wípé ẹ̀yin lẹ ti mú ike ike ọ̀dà lẹ ti rẹ ilé ayé ẹ̀ bàjẹ́ àwọn Nàìjíríà là ń fìyà jẹra wa à ń fìyà jẹra wa gidi ọlọ́run ò fìyà jẹ wá ọlọ́run ò fìyà kankan jẹ wá nàìjíríà ẹ jẹ́ ká gbàgbé àwọn olórí burúkú àwọn máṣàfà tó yẹ gbogbo wọn máa ṣòfò tọmọtọmọ ni tọwọ́ pé àwọn wà nínú gọ́fmẹ̀ntì ṣẹ̀rí house of assembly ó yẹ kán retrench gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ kán dá wọn dúró pátápátá kán tiẹ̀ close ẹ̀ down because they are just wasting the, the, the, the, community money. àwọn tó yẹ ká tún máa wá ṣe kí ká tún máa gbárùkù tira wa àníṣe ní Abidjan ẹ lè ṣe bẹ one thousand naira tẹ bá rí bí wọ́n ṣe ń lé ẹja sílẹ̀ bí wọ́n ṣe ń lé ẹran bí wọ́n ṣe ń ta ẹran nǹkan míì lè wọ́n nílùú yẹn o ṣòye yín transport wọ́n ṣùgbọ́n ní nǹkan pé ká jẹun sí ẹnu ẹ sọ fún mi kò sírú rẹ̀ sí tí wọn kì í gbìn níbẹ̀ ṣùgbọ́n àwa ti nàìjíríà gbogbo nǹkan la máa ń fẹ́ sọ de pé a gbọ́dọ̀ máa cheat yàn a gbọ́dọ̀ máa rẹ èrè ajẹpajúdé tòmáàtì tó yẹ pé mẹ́wàá lẹ máa ń bù sínú láńbébé tẹ́ẹ̀tẹ́lẹ̀ ẹ wá mú láńbébé yẹn wọ́n á wá gbá ìdí ẹ̀ sókè wọ́n á kó mẹ́jọ sí àbí mẹ́fà wọ́n bá ní kí ni wọ́n á ní dọ́là tiwọn nígbà tí èèyàn fi one million ṣiṣẹ́ tó gbé fún ẹ ó dẹ̀ ti tà á ó ti gbowó nígbà tọ́rọ̀ wá di ariwo tó di yánpọnyánrin tán ó wá máa san fún ní ten naira five naira alágbára ọlọ́wọ́n ọbẹ̀ elédùnmarè gbogbo tó kù lọ́wọ́ yín sàbímà hospital ẹ̀ ti máa na òtẹ́bà lọ́kọ̀ wọ ọmọ yìí fún ènìyàn dúdú ìwà dúdú ọpọlọ kúkúrú inú tó ti jàn gbogbo nǹkan láwọn ọmọ fi rẹ́ra wa jẹ́ nàìjíríà ọlọ́run ò dà wá láàmú ọlọ́run ọba elédùmarè kò kìí ṣe ibi ire ni bàbá tèmítèmí mọ̀ olódù ọmọ àrè ire ló ń ṣe nígbàkigbà lọ́jọ́ gbogbo nígbà gbogbo níbi tí ó nífẹ̀ẹ́ ilẹ̀ nàìjíríà dé kò síbi tó ń gbé tó bá ju nǹkan síbẹ̀ tí kinní náà ò ní wù èmi tí mo pa nírọ́ nìí ẹ lọ sọ́jà ẹ lọ ra èso èso ewédú lásán ẹ dà sẹ́ńkù lẹ́yìn tó jòjọ́ kan bá rọ̀ sí tẹ́ bá máa padà débẹ̀ nídìí fọ́ lóyún tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ ewédú ẹni rọ́ ni mo pa bó jẹ́ gbàdo yìí náà ni tó bá ti germinate báyìí ó ti bẹ̀rẹ̀ sí ní hù ni tẹ́ bá wá fẹ́ ba yí ẹ̀jẹ̀ kẹ́ wá mú ẹdìyẹ káwọn ẹdìyẹ wá wà ń bẹ̀ kí gbọ̀nsẹ̀ àwọn ẹdìyẹ wá wà ń bẹ̀ Que wa ma que ma spread que ma máa que ma máa fi ṣe fertilizer kò sí nǹkan tẹ máa gbìn tòmátì ẹ máa ẹ máa ka ẹ máa máa ṣe bẹ́ẹ̀ lọ ni. àní mo fẹ́ há ẹdìyẹ lọ́dún yìí sẹ́ mo fẹ́ há ẹdìyẹ fún Christmas nígbà tí mo bá ra ẹdìyẹ yọ kan ṣo tó jẹ́ pé tó bá gbé dání wàá mọ̀ pé yes ẹdìyẹ ló gbé dání yìí fifteen thousand sixteen thousand mo ní ẹ torí Ọlọ́run má dà mí ní gbèsè èèyàn mélòó ni mo fẹ́ rà fún mo dẹ̀ fẹ́ mo dẹ̀ fẹ́ feed gbogbo the whole community tó wà níbi tí mò ń gbé mo yá ní ẹ torí Ọlọ́run ẹ bá mi káwọn ọmọdé jọ wọ́n ti send fídíò sí mi lẹ́nu wọ́n bá mi ṣe ń jẹ fún wọn bá mi ṣe tékèwé fún oníkálùkù gbé wọ́n jó wọ́n ṣeré wọ́n ṣe gbogbo ẹ̀ oníkálùkù gbé tiẹ̀ lọ sílé. Si mo fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí fámílì kọ̀ọ̀kan kan tiẹ̀ sọ pé àwọn náà tiẹ̀ pa àwọn náà pa ìdìyẹ lọ́dún yìí ṣùgbọ́n báwo ni mo ṣe fẹ́ ṣe bá a ṣe ń fìyà jẹra wa nìyẹn ní nàìjíríà ọlọ́run ò fìyà jẹ wa a nífẹ̀ẹ́ ara wa ẹni tí ò bá dẹ̀ ti nífẹ̀ẹ́ ara ẹ̀ o ò lè nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ tó bá sọ pé o láìkí ara ẹ̀ bàjẹ́ gbogbo nǹkan gbọ́dọ̀ máa wá sọ́dọ̀ ẹ̀ o ò nífẹ̀ẹ́ ara ẹ̀ ò dẹ̀ nítẹ́ lọ́rùn o mọ ẹni tó jẹ́ ọlọ́run ọba elédùnmarè o ní ọlọ́run irú ẹ̀yin mr mr marketer àti madam marketer yìí ẹ ní ọlọ́run ẹ ní ìbẹ̀rù ọlọ́run ẹ ti ẹ̀mẹ́tọ́ ọlọ́run ń jẹ́ ẹ kàn ń pè ní. ó lè máa dùn kó máa dán fún yín sí yìí o bọ́mọbìnrin bó ṣe sunkún síta gbangba yìí tí ó kan èmi ní ó àyà tí mo fi dìde tí mo jáde wá sọ yìí ẹ lè mú jẹ gbé o bẹ́ẹ̀ dẹ̀ péré mi fara yín lẹ máa forí gbé ẹni ṣe lè pè mú bí wúrẹ̀ tèmi bá bojú ẹ̀yìn báyìí mo ti gbọ́n dànù nítorí kí ni ìjà òtítọ́ ni mò ń jà tòdodo. mi ò jàjà tara mi fẹ́ ẹnì kejì rẹ àṣẹ olúwa ni. ṣé ẹni tí ò bá nífẹ̀ẹ́ ara ẹ̀ ò lè ẹ́fà fẹ́ràn ọmọlàkejì ẹ̀ tó o bá dẹ̀ ti lè fẹ́ràn ọmọlàkejì ẹ̀ láyéláyé ò lè nífẹ̀ẹ́ ọmọ ọlọ́run ṣé ẹ̀yin yìí ẹ̀yin atókú màkù amọ̀nàrún má lọ ìka ènìyàn àkọ́bí lúsífẹ́rì tẹ́ sọmọ ọlọ́mọ di ẹni tó ń sunkún tó ń rawọ́ ẹ̀bẹ̀ pé ẹyá bá mi bẹ̀ kó má sọ̀rùn do lórí burúkú you think ẹlẹ́dàá ọmọbìnrin yẹn fọ adáríjì ẹ̀ àbí tó bá yẹ kó wọ́n ti dá àwọn ọmọ ẹ̀ dúró nílé ìwé àbí káwọn ọmọ ẹ̀ kọ́ máa rí nǹkan jẹ nínú ilé. àwọn ọmọ tí yá dẹ̀ máa jó dàgínní yòdò àwọn ọmọ tí yá máa jẹ àwọn ìyàwó yá máa fẹ̀ láyà disease ló máa pa yín àrùn tí kò gbóògùn ló máa pa yín mi ò sí lára yín o mi ń ṣe fíìmù o mi ń ṣe nǹkan kan o ṣùgbọ́n mo ń ṣe tọlọ́run mo dẹ̀ ní ọlọ́run mo lọ́lùwà mo lọ́lùwà o mo lọ́lùwà ẹ̀rù ò bà mí mo lọ́lùwà jàre mo lọ́lùwà. ẹ jẹ́ ká yé fìyà jẹra wa mọ́ ní nàìjíríà ẹni tá a bá rí tó bá lọ sókè ẹ jẹ́ ká gbé sókè ẹ jẹ́ ká gbé sókè ohun tá a bá ṣe fún tí ò bá lè san àwọn ọmọ ẹ lè san fáwọn ọmọ wa lọ́la ó lè pàdé ọmọ ọmọ ó lè pàdé àbúrò ó lè pàdé ẹnìkan ọmọ sọ pé ah, orúkọ yẹn rí igi bẹ́ẹ̀lì o ah, mo ti gbọ́ yẹn rí o ah, ó dàbẹ́ ní pé eh, grandma ẹ ó help grand great grandmother mi nígbà kan àánú nìyẹn ẹ̀san nìyẹn ìdápadà oore nìyẹn. kí là ń jẹ tí kì í tán àfọlá Ọlọ́run ọmọ ọlọ́mọ odidi ìyálé ilé ó ń bọ́ sí orí kínní ó ń sunkún ó ń sunkún yọmú kọ nímú nítorí pé ìwọ dá lágara lẹ́yìn tẹ́ ti dó nìyẹn o lẹ́yìn tẹ́ ti fi dídó balẹ̀ ayé ẹ̀jẹ̀ nìyẹn o torí mo mọ̀ pé owó yẹn kọ́kọ́ ló máa máa dùn ọmọ yẹn ẹ ti fi ẹ ti fi dídó ẹ ti fi ẹ ti fi yọ ìfun ẹ̀ sódì kejì kẹ́mi tó lè gba iṣẹ́ yẹn pẹ́ máa bàtà ẹ tún gbà tán ẹ tà ẹ gbèrè tiyín ojú owó tiẹ̀ ẹ tún ń lò wọ́n wá sọ pé ẹ problem lágbára ọlọ́run ẹ̀ ní bọ́ nínú problem tẹ́bà kó wo ọmọ yẹn fún nítorí pé ẹ ti fi ẹnu ara yín pè é pé ẹ problem ẹ ògidì problem problem tó kí problem tó ní kìmí problem tó ní àdájọ́ àyájọ́ tó tó tó tó sán nínú olúwa gbé sọ̀kalẹ̀ sínú ilé ayé yín fún rọ́tẹ́ pápẹ́ ẹ problem yẹn ọlọ́run wá fún yín ní problem yẹn ẹ dẹ̀ gbọ́dọ̀ sanwó ọmọ yẹn fún. Ha! You know, one million then 50, 20, twenty ten. It is well. Um, we are going to continue the the calling will start during the week. They will call in and then we take it from there. èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Olúwatóyìn ọmọ Tádéṣe ẹ fún Ṣayọ̀ tí gbogbo wa mọ̀ sí ọlọ́mọ plenty i'm not into acting i'm a lady evangelist i'm not a politician but i'm a voice for many voiceless people like this one like this lady tẹ́ ẹ fi okó ẹ fi balẹ̀ ayé ẹ̀jẹ̀ ẹ tún gbaṣẹ́ ẹ tún tà ẹ tà tán àtọ́jú owó àtèrè ẹ kò sáko ẹ wá ń sọ pé ẹ ní problem ẹ yóò mọ̀ pé orí ahọ́n àṣẹ ni àwọn èèyàn kan dẹ̀ wà tó jẹ́ wípé o ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì síra ẹ níbi tí wọ́n bá wà nítorí pé ẹ sọ pé ẹ̀yin ní problem yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ wà ní problem yẹn Mr. Olè mr marketer àbí madam marketer dẹ̀ ní torórúkọ yín yẹn jorúkọ obìnrin tó bá dẹ̀ ìpọkùnrin ni àfi tó bá yẹ pé tíba ìpa àkàtà obìnrin jáde tí ẹ bá dẹ̀ tí wọn bá dẹ̀ gbé yín jáde lákàtà tó bá yẹ pé wọ́n gbé yín jáde náà ni ẹ máa rí wàhálà yẹn nǹkan tẹ́ ń ṣe ní industry òun ló ń lọ lọ́ọ̀kan yẹn. ẹ̀yin àgbàlagbà tí wọ́n fún mi lórúkọ yín I will not mention your names I will not mention your names but I pray that you do the needful and I hope you will do it very soon and buckle up and stop cheating these ladies stop treating them like as if they are not, no, nobody gbogbo yín ẹ rántí o gbogbo ẹni tó bá ń ṣe nǹkan burúkú sóbìnrin ẹ rántí wípé obìnrin ló bí yín gbogbo ẹni tó bá mú omijé jáde ní ojú obìnrin ní àìnídìí ẹ rántí pé nígbà tí ó ń rora tí obìnrin wà ní inú ìbímọ ó yọ omijé lójú á béèrè lọ́wọ́ yín tóbìnrin bá fẹ́ bímọ inú ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà èèyàn tí wọ́n máa fìyà jẹ obìnrin lórí owó kò dáa o kò dáa o àdàbí àdà bàbá mi kan máa ń ṣe preaching kan kò sí preaching náà tí wọ́n máa ṣe tó máa parí ẹ̀ wọ́n ní nǹkan kí nǹkan tó bá fẹ́ ṣe tó o bá ti lè pe àdàbí sí má ṣe I love him to bits àdàbí àdá. àdàbí àdá torí nǹkan tẹ̀ ń jẹ́ káwọn ọmọbìnrin wọ̀nyí kọ́ máa go through it's nothing to write home about èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín sàwáwò dídé olówó tó èèyàn ọmọ Tàdéṣe tí gbogbo yín tí a mọ̀ sí ọlọ́mọ plenty i'm not into acting i'm not uh, a politician i'm not a blogger but you call me if you call me a blogger fine i'm a lady evangelist ọ̀rọ̀ ìṣítí ni mo wá bá wa sọ. So ká má ṣe ibi sí ọmọ ọlọ́mọ ká má mọ ohun tí kò tún ṣe tiwa ká má máa ká má máa ká má máa fi ní ọmọ ọlọ́mọ lára báwo lẹ ṣe ń sùn náà báwo lẹ ṣe ń sùn nígbà tó fi ọmọ ọlọ́mọ sínú ìnira ìwọ dẹ̀ náwó yàfùnyàfùn o tún wá ń fẹnu ara ẹ sọ pé o wà nínú ìṣòro tó o bá kówó ẹ̀ fún ìṣòro yẹn máa wọlé o àṣẹ ọ̀rọ̀ gùn yí padà ire o ire kàǹkà ire kàbìtì ó dìgbà.